máa sọ jáde pé ọlọ́run sí alóore àdúpẹ́ fọlọ́run ó tó wá máa ṣe sànáwó alẹ́límúnìm ọmọ yìí ọmọ yìí ẹni tí ń sọre fún ọ ọmọ kì í mẹ́sàn-án mẹ́wàá ẹbí ara wọn tí wọ́n máa kọrin ẹbí tí wọ́n máa kí àwọn tí wọ́n bá ń fún ọ lówó mọ́ ọ̀bá kí àánú ò ní yọ owó jáde. ó lè dá ní ìrìn ah. ọlọ́run lọ́la àpójúwe bí lè sáàrin mahajjaba náà ni ní àmì bá ti náà ká máa gbé inú ọkàn máa sàdámà pọ́lọ́un ni lóore ó ń dúpẹ́ náà ni ثلاثة يدي ولساني وجميلي معجبا يدي ولساني وجميلي معجبا ṣebí náà ni ànábì Mùsá ẹ̀sùn mọ̀ pé òun ànábì Mùsá lè takuntakun àwọn ànábì Ọlọ́run ni òun lọ bọ́ lọ́hun ó ti pàdé ádámàrí lánàbí Mùsá ọpàdé rẹ̀ rí wọ́n jọ pàdé títí sọ fún ádámà pé ìwọ ni bàbá gbogbo abára inú ànábì ádámà ti dùn ó pé ó sáfẹ́ mọ́ ẹyin bàbá rẹ̀ àgbà ní èmi ni lọ́lọ́run sì torí ti yín nìkan ó lé gbogbo ayé kúrò anábì adama wá wo Musa pé ah, á tó awí ọ̀wàga átàlúmù ní ṣe wọ́n Musa sọ fẹ́ ma bú mi ní aláàmùrín lórí ọ̀ràn kan tó jẹ́ pé kọ́ríkà tábà wú lọ́wọ́ àláyà ẹgbẹ́ mi gbọ́ ọmọ bó ṣe rí ó ti kọ́lé lórí pé bí ó ṣe rí nù kọ́bùlà à lúkà ní wà kọ́bùlà à lúkàkà ó tó dá mi débi kí ọ̀tí ẹ̀dáwọ̀ ló ti kọ́ má bù mí lórí ẹ àdábì Musa náà ló tún wá lọ bọ́lọ́hún ó ní wọ ọlọ́run yarob ọba tọ́dá gbogbo ẹ̀dá alákìtà ádámà ọmọ àdá ádámà lọ́lá pọ̀ ọlọ́run ní bó wà ni ọdá lọ́lá inú ọlá tó ni pé alákìtà wo bí yàdíkà òun nìkan lọ fọwọ́ ara rẹ̀ dá inú gbogbo ẹ̀dá gbogbo àwọn yòókù àtara àwọn èèyàn kan náà ti wáyé ṣùgbọ́n Adama ọwọ́ ẹ ìlò fi dá kò tún wá mọ́ bẹ́ẹ̀ wọ́n nà fákítà fi ìmí rú híkà inú ẹ̀mí ara ẹ ló tún fi fẹ́mi sílá fífi ń jẹ́ èèyàn kí ni ti ṣe ń tẹ́ ìsínbẹ̀lẹ̀ kan أفادتكم النعماء مني ثلاثة يدي ولداني والضمير معجبا Anábì Músá, Alayhi salatu wa salam, ọwá ń sọ fọ́lọ́hun, ọlọ́ọ̀kẹ́ Ádámà pọ̀ nínú kẹ́ẹ̀rẹ́ tó ṣe fún ni wípé ọfọwọ́ ara rẹ̀ dá ó sì fẹ́mi rẹ̀ ẹ̀mí látara rẹ̀ lọ fẹ́ sí kò tún wá mọ́ bẹ́ẹ̀ àtìjádìtà láwúlìmàlá ìkátà ó ní káwọn mọ̀lẹ́kọ̀ ṣe kí ni wọ́n forí balẹ̀ fún wọ́n sì forí balẹ̀ fún ó ṣe bẹ́ẹ̀ fẹ́ nìkan kódà kò tún mọ́ bẹ́ẹ̀ wà lámútàwú àsìmá kulli shay ó tún fi ìmọ̀ gbogbo tí nǹkan máa jẹ́ òfin ọkẹ́ ádámà pọ̀ o wọ́n fà álítà wọ́n fà álítà ìfẹ́ máa ká ní ọ̀pọ̀ ó tún kù tí màá máa kà fún ọlọ́run tó ṣe fádámà nìkan kí ló dé ọlọ́run ní kí lọ fẹ́ mú bẹ̀ wọ Musa tó fi ń ka tí mo ṣe fún àdàmà anábì ah, musa ní kẹsẹ̀ pé mò ń ṣe ń ṣe kété o ṣùgbọ́n mọ́sá ń rò ó bóore yẹn ṣe tó tiwa tí ò tó bẹ́ẹ̀ àrọ́pẹ́ rẹ̀ bí àrọ́pẹ́ rẹ̀ àrídú ó wá ronú pé kéfà àtọ́ọ̀kà àtọ́ọ̀kà ṣùkúráka bóò lápá ádámù ó ṣe ka ọpẹ́ láti dúpẹ́ oore tó tó báyìí Ó ń bèèrè. Hmm. Ọlọ́run níwọ̀ Musa Adama ọkàpà rẹ̀, ọkàpọ̀ ọ̀pẹ́ rẹ̀. Ah, Musa ní lọ́nà àwò, náà pé àkónú àwọn ọlọ́ni. Ó ọlọ́run lọ́nà ọlọ́run lọ́nà fi mọ́pẹ́ rẹ̀ ni wípé ádámà tó ń wò yẹn àlímà ọmọ pé gbogbo ohun tó ń kà àti èyí tó kà dálíkà mi ní kọ̀sẹ́ ni ó ṣe fún ojú ta ní lọ jìmí ọlọ́run lọ ọmọ fàkánà mi mo ṣe fún òun lọ́pẹ́ ti ẹjẹ́ mi wọ́n mọ̀ pẹ́ tọ́lọ́ orí tọ́lọ́ ṣe o ìyàdí torí àsìkò bí a ti sùtá àti sinmi lánàá adúpẹ́ fún ọ àwa náà ló tún yọ̀ǹda fún abẹ́ẹ̀rẹ́ ẹ̀ lánàá òṣìṣẹ́ ó o. ó wúló ṣe fún àwọn béèrè ẹ̀ lọ́wọ́ ẹ̀ pé kó tún já lè péjọ báyìí ẹni tí ń gbọ́rọ̀ ẹ̀ ó sì ṣe ọwọ́ ẹ̀ lágbára ẹ̀ wà lọ́wọ́ àmá ọlọ́run ní ìgbà títún sọ ẹ̀ṣẹ̀ àwọn kèfèrí ọlọ́run ròyìn wípé Kọ́ọ̀lù tàkọ́dà lọ́wọ́ wádàdá. Inú tí kèfèrí wù níwà òmùgọ̀. ó ní kí wọ́n pè mí ọlọ́run mo bímọ ọlọ́run níwọ̀ ni subahana ọlọ́run ni mi mọ́ mọ́ mọ́ kọjá rú ẹ̀ mọ́ kọjá kẹ́ pé mo bímọ nígbà wá bí ìta ni ọ̀bá jẹ́ mi tí ó bí fẹ́mi ọlọ́run ah. ọlọ́run ni mi mọ́ ni fún mi wọ́n gani yìí. ọba bọ̀rọ̀ n'imi mí ọ̀bọ̀rọ̀ ọ̀rọ̀rọ̀ ẹ̀yin lẹ́tọ̀sí tẹ́rántí ìjọ tí ẹ tọ́jà tápá ò ní ká tẹ́ ma wọ́ ọmọ tí ó gbèjà yín bá ni dá mi ọ̀ká débi tí a máa gbogbo tí ń bẹ ń sánmà àti mo ní kí lè yẹtì ń sọ nìkan ọmọ mi èsì èsì ní kú ìní gbó débi tí ń kú débi tẹ́ wàá máa wípé ìrọ̀ ọmọ fi kúnra subahana. subahana ni mí ìmọ̀ rọrọ̀ gbogbo tẹ́yìn tó sì sí. ni ìlàlá ẹ̀yin sí ọba tó gborí ìlọ́lọ́run Ọlọ́run ní tèmi ni gbogbo tí ń bẹ ń sánmà àti tilẹ̀. Ìní ìjẹkùn mi tó ní bè há Ọlọ́run lọ́rọ̀ Bọ́lọ́run bá fún ẹnìkan lọ́rọ̀ nínú wa ó fi dá lọ́lá ni o kó lè tara ẹ̀ sórí ire ni o ebi náà fi bí aṣọ́jú ẹ̀dá léèrè arákùnrin kan lọ́wọ́ abánàbì ó ní rẹ̀ òjíṣẹ́ ọlọ́run ayù náà sì àhábà ìlàlá tá a lè yàn tọ́lọ́ fẹ́ràn jù nínú àwọ̀ ẹ̀dá tá a a lẹni tí àhábà náà àhábà ìlàlá tọ́lọ́ nífẹ̀ẹ́ jù nú gbogbo èèyàn onírà ànábì mọ́ ti dáwẹ́ ọdúnkù kan o wà áyùlẹ̀ àmàlì àhábò ìlàlà nínú gbogbo sẹ́ta a máa ṣe fi máa wójú rẹ̀ yọ ọlọ́run èwo ni nínú sẹ́ tọ́lọ́ nífẹ̀ẹ́ sí jù sọ fún mi ànábì ní àhábò náà sì ìlàlọ́ ìtàálá àǹfààhùn lè náà ẹni tí ń wúlò fáwọn èèyàn ni ọlọ́run sọ ẹlẹ́sẹ̀ dáadáa àfọ́wọ́n lè náà ẹni ọlọ́run bá ṣe lẹ́ni tí ń sàǹfààní irú ẹ̀ náà làwọn èèyàn ṣe àìpé ìdààmú tẹ́ndàmú wọ́n fi ń sàǹfààní fáwà àwọn nǹkan mí ń bẹ tí èyí kàákún tó sì tóbi lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run fẹ́rẹ̀ ẹni tí ń wúlò fáwọn èèyàn ẹni ọlọ́run nífẹ̀ẹ́ nù tí ń sàǹfààní fáwọn èèyàn wà hábùlẹ̀ àmálì ila Allah ta'ala iṣẹ́ tọ́lọ́run fẹ́ràn jù nínú gbogbo sẹ́tà a máa ṣe sùúrùn tòdìkìlùwú alà muslim ó ní gbogbo ń tọ́ bá ṣe fún yàn tí ní ó ti dùn sí ọ ọlọ́fẹ́rẹ́ ìdùnnú tó ń tì sínú èyí nìkan tó wo ẹwọ́ nìkan ṣoṣo pé ah ẹni yìí nǹkan kan ó ń ṣe bóyá ọmọ pé bùkátà kan ló gbé ló gbé dé ọwọ́ àpè wá kí ni ẹgbà ẹlọ́lọ́

ọba dára ta agbọ́n tó ń ṣe fún àwọn kan láì níta agbọ́n tó ṣe fún lámarin nígbà bá dorí akáyẹ́ náà ní kíní má di àkàrà má di kíní àbákàkẹ́ náà má pè ní ó de egun nígbà wá di bí tèmi ní fọwọ́ rárá kódà bẹ wí fún wa pé má sọ fún ìyàn yóò sọ bí o bá ṣe yanu. yóò sì rò pé òun fi mọ rírì kódà yóò tó a máa sọ fún ọ́n ti pé a ah, ètò sí náà ọ̀bọ̀ sásìkò lára mi ọ̀bọ̀ sásìkò lára mi n gbọ́dọ̀ fi ara bẹ́ẹ̀ tí ò ní mà kó tó dábì tí náà fún ti ẹni ó wúlò fún ẹni tọ́lọ̀ fẹ́ràn nù fẹ́ràn nù lọ bá ń bi tẹ́nà kò tí ní rí ni ó kéré ìmọ̀bí ó wúlò fún iṣẹ́ yín lọ́wọ́ ni ọ̀há fi kún pé ẹ̀bá ìtì lò ó tọ́lọ́n bá ti ní ọyọ ẹ̀dá padà ó kìbá àwọn amúdé kó pé àmọ́kàbí ah, bẹ́ẹ̀ máa mú ó fi tilẹ̀kùn kọ́ máa sọ pé yọ́ máa sọ pé òun yá ni ni ìwọ̀nba ni máa kiri bá wa mú àárọ̀ ọlọ́run ti ó ti ṣe àṣírí mm, ẹ máa lò ó rí pé ó tún dún yàtọ̀ nítorí pé wọ́n dà padà tó wá ló láwọn ẹlòmíín ti gbowó tó bọ́ yá gan yóò ti máa àsan bọ́ lọ yá náà ni ó ti dà níyàn pé dá ó ti ẹni òun lẹni tí máa ti dùnú dùnú máa kì sínú ọkẹyà nǹkan mi bẹ tó ṣe tí wọn ò ní mọ̀ bí ó ṣe rí lára ẹni tó ṣe fún tàbí ìwà máa sọ pé àkíní ah, ọba àsìkò lára mi ọba àsìkò lára mi ló gbọ́dọ̀ kéré dáadáa tí ò ní rò tí ò ní rò tí pé ó ṣe ọwá ṣe é lọ́nà àmà dọ̀síyàn yóò tó wá inú ọba títí tó ṣe lọ́lọ́wọ́ gbà tó wá da orí ńlá lọ́gbà darí ẹni tí ó banújẹ́ lórí àìrí bùkátà kan gbọ́ ó tó fi rí gbọ́ títí ẹ náà tó ń gbé wájú ọlọ́run ọlọ́wọ́ wà bọ̀ sọ yọ́bọ̀ ó ti oúnjẹ ebi kò fún abẹni tó mú kákò ń kákò bọ́jọ́ gbọ́mọ lé ọlọ́ìwòsàn ní kò rówó ó ti wá dàgbálẹ̀ ẹbẹ̀ ẹlòmí àmọ́ dàgbálẹ̀ ọ̀sùtù pàtí ọba rówó san ọ̀sùtù kan bẹ́ ń wò tí máa ń ṣe bẹ́ a máa fáwọn bàbá ọmọ aládàá tí wọ́n máa bá sánkó pàtí òrówó san kàjọ kàáfíálẹ̀ ọ̀dàgbálẹ̀ ọ̀sùtù ọwọ́ àwọ̀ lọ bẹ ẹ̀yàn wò náà wá ń sọ̀rọ̀ pé ìyà tí ń gbálẹ̀ wọn kìí ṣe ọmọ ẹ̀nbẹ̀ lórí tí ò rówó san ọwọ́ lọ pè ẹ̀yẹ wà ní yorùbá yìí ni ẹlọ́sà pọ̀ nínú lóṣù dòdò ọgbọ́wọ́ ọgbàgbálẹ̀ lọ́wọ́ ẹ̀ ọgbàdá lọ́wọ́ ọkọ ẹ̀ lórí ó dùn ọlọ́run fẹ́ràn sẹ́bẹ̀ àbá wa sáfì náà fi ní wa ábúdọ́lù náà sì Àbùkọ̀lú náà sì máa bá ilé níwàrọ̀ ọ̀rọ̀ Yàdí ilé náà ti ajá tán. Àyàdí ilé náà ti Àdí ìjùlọ àfáà wá fi kọrin. Torí kí ni lókè àfáà tí ní àna àṣòlè náà ti ọlọ́njọ́ dáwà fúnra wa ni. ọjọ́ dá wa ọjọ́ dá fúnra wa ni asòlè náà sì máa dáàmà lè àyà òbí ó lè jẹ́ àyà ó lè jẹ́ wà fáwù méjì náà lọ́lọ́ sòlè náà sì máa dáàmà lè wà fáwù bí ráàtì wàhíbàtì láṣàkàtà rọ̀tì wàhíbá ti àlùfáà wa aṣáfì yìí olóríire tẹ́ríhùn kèé sẹ́ńtẹ́ èèyàn máa wà wọ́ ọmọ pélé wa ní ẹntì ṣe wọ́n lè sí lebò ní ìtòrò àwa ni wọ́n bí wa torí kálẹ̀ rúùlù taniọ́ taniọ́ taniọ́ tó ní bí wọn torí kó lè rúùlù ó lè dẹrú lọ́la ó lè dẹrú lọ́la kò sí tọ́lọ́wọ́ ò lè ṣe ọlọ́run jẹ́ dákàlùkù wa ọ̀dà wa fúnra wa ni máa dá máa lè wà èèyàn bá ti ma àti gbọ́ máa dá máa lè wà fáà òbí èèyàn bá ma kí ni àti gbọ́ tó sì ma tó ti lójú tì ọyọ́ ọmọ pé tíyà bá ń jẹ nìkan lẹ́gbẹ̀ẹ́ òun ọ̀njẹun aná tòlé nàásì àbáwá ṣáàbì ló wí bẹ́ẹ̀ òsèsè tí a fi máa búyà pé wà kúṣẹ́ yìí ẹlòmí wà máa wí sí yá ẹlòmí à máa wí torí pé orí pé sí ń jì mbẹ lọ́wọ́ ọ̀hún yóò máa pẹ́ nìkan ní àkúṣẹ́ ah, aná tòlé nàásì kí ni wọ́n ń wò tọ́lọ́hun fún lówó tóun fi kúṣẹ́ lẹ́gbẹ̀ẹ́ tó fi rọ̀ lọ́rọ̀ ọlọ́run dá wa fúnra wa ni máa dá máa lè wà fàáwò tó bá jẹ́pọ̀ ọmọ àti igbọ́ ó kọ́ arọ́ máa rí ọ látara àwọn tọ́lọ́run fi sẹ́gbẹ́ tí ò rí jẹ́. ìwọ ń jẹ́nu lé yín ó yẹ kárọ́ máa rí ọ pé àwọn kan rí tí wọ́n ti jẹ máa dá máa lè wà fàáwò وساد لا شكتا رات وعيباتي وساد لا شكتا رات وعيباتي orílẹ̀ tẹ́ rí yẹn tààrà tí ni kèése tí máa ń jókòó lọ́dọ̀ ẹnìkan pa ọba fẹ́ wá sọ́dọ̀ ẹnìkan tọ́bá tún yá yóò tún fẹ́ lọ́dọ̀ ẹlòmí bọ́ọ̀ bá banújẹ́ tọ́ gbà ó tún fẹ́ bọ̀ bá

bí ṣe máa wánu. ẹnu ọlọ́lá nínú gbogbo èèyàn òun lẹ́nìkan tọkọdọ́ àlà ìyájú ṣe lẹ́nà sí ajá tán tó kọjá. tí bùkátà tí ẹ tí bùkátà àwọn èèyàn ń bíyá látọ̀wọ́ ẹ̀ aṣíwájú wa kátókò nínú ẹsẹ orin onírọ̀súlù sọ wípé iná lọ́wà ọlọ́run asáwà lórí pé gàníyù lọ́lọ́ ni ó wà lè gàníyù pé ọlọ́run ọba fàrọ́dọ̀ alá agìnìyà ilẹ̀ mùsùlùmí nà fi àmúwálì ó ṣe ọ̀ranyàn sínú owó àwọn tí a jẹ́ abọ́rọ̀ bí kọ́dìrí làbí yẹ̀sáwò fúkọ̀rọ̀ àhùn òdìwọ̀n tá yóò fi gbà wọn olùsínú wọn náà táwọn náà fi máa rí jẹ tí wọ́n fi máa rí mu táwọn náà máa rí wọ̀. ó ti dọ̀rọ̀ yàn nú owó olówó kìí wọn nìkan lọ gbọ́dọ̀ máa jẹun kìí wọn nìkan lọ gbọ́dọ̀ máa ráṣọ wọ̀ kìí wọn nìkan lọ gbọ́dọ̀ máa rí ná. ọlọ́run ti sọ́dọ̀ náà yàn nú owó ẹ. ọ̀kìnrin aláyàjì ẹ àwọn ọlọ́rọ̀ wọn gbọ́dọ̀ kódà mú aláyẹ̀ jihadu lè fúkàrà àwò wọn gbọ́dọ̀ kódà mú bá wọn tálákà kí wọ́n wá dẹni jáún tẹbí ọmọ pa wà áàrùn tí wọ́n dẹni tí wọ́n máa rin owó ìlàbì máa yọ sínú àgìnìyà òhun tí tálákà bá fi ń rí owó tẹbí ń pa orí olówó lágbèlé ń jọ àlìkíyàmá olówó inú wọn gbogbo ọjọ́ tí òfin lásán wọ̀n ọjọ́ lọ hmm. Tòkòdọ̀ alárádé lè náà sí ajá tó rùn. Tòkòdọ̀ alárádé lè Anábì ní aláwà iná lọ́ha yóò mi ìsáàbà ṣe rí Gbogbo olówó tí ń gbádùn káwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ń jìyà ànábì ní ṣirò tọ́lọ́wọ́ ó ṣirò yín jọ àlìkìámà ìṣirò tí ó burú ìsáàbán ṣẹ̀dìdà aóyó àzíbà wọ́n ma àzábá àlìyìmàn tàbí kó fìyẹ lẹ́tẹ̀ẹ́ lérò jẹ́ níjọ́ àlìkìámà

mọ́ sí pé dára túnà tó náà lọ Fásàdò tààrọ tún máa jò mọ̀ tàmọ́ kò sádìrá wọn. Tọ́ bá ti lágbára ẹ̀, àfà ní ṣe, mọ́ sí dáadáa sáwọn fáwọn tí ò ní. Akú ti sọ fún ọ pé òṣì ìròyìn gbogbo àwọn èèyàn ni. bọ́lọ́n bá wá yọ̀ wọ́ pò ń bẹ̀ kó fi sọ́ láàánú torí àwọn tí ń wà ní òsì ni ìwọ́n náà ó ní ó ní ó ní ó ní tí wọ́n náà ní bó o ti rọrọ̀ tó yóò kún tó ní bó ṣe pé òdodo ilé ẹ lágbára àti gé tẹ́nìkan bọ́ gé nítorí tòsí náà nu. náà na lè máa rò. ní tó ní. máa dùn mú tábù kíkẹ́ bí àrádùn àdùnú tẹ́mú kíkà ìrọ̀lọ́ta àbá ní tó bá tí wá ń tọrẹ wàṣkúrí ọ̀dọ̀ ilẹ̀ sóní ilẹ̀ ilẹ̀ ìkàlá àlàkà ìjànà ilẹ̀ ìkàlá àlàkà ìjànà sí ìyájá tún ilẹ̀ ìkàlá àlàkà ìjànà الجنة máa dúpẹ́ bọ́lọ̀n bá tọ́ tó tọ́ ọmọ ẹni tọ́lọ́run dá Wọ́n tí kò rí bàbá ilẹ̀, ó ní láàáyí níjò ìlàtí. Ọlátọ́lọ́run ṣe fún ọmọ dúpẹ́. Ó kú máa mà ní ló sì wọ bẹ́ẹ̀ tí ò sí ọ lẹ́ni tó jẹ́ pé bí ọ̀bá tí ẹnìkan ọwọ́ ọlọ́run ló ṣe ọbẹ̀ ó sì sẹ́nìkan lẹ́ni tó jẹ́ pé bí wọn àbá ti náwó sí kò lè ṣe kí ni kò lè jẹ́ mọ̀ àdúpẹ́ nítorí fi máa dúpẹ́ ni pé kọ̀dì máa tàkà omu àwọn kan ti kú àwọn kan ti kú ẹnujọ́ mẹ́ta yìí ni wọ́n ń sọ̀rọ̀ bàbá kan tó ẹ̀sẹ̀ kú nítorí pọ́lọ́hun fún Ràṣídì Adésọ̀kan torí pọ́lọ́hun fún ọ̀nà fẹ́sìn wà máa máa tàbí máa káà bọ̀lọ̀ bẹ́ẹ̀ bọ́jẹ́ máa káàrí mú adésọ̀kan kú gbogbo dáadáa tó sì sẹ́sìn kò lè kú gbogbo sáàdìsọ̀kan lápùnì ó kú ni ṣùgbọ́n ayé ò lè gbàgbé ń tó ṣe fún sàká ní ẹ̀sìn bí gbogbo èèyàn gbàgbé àwọn awúsá sábò lè gbàgbé oúnjẹ wọ́n wà ní oúnjẹ ẹkún ni wọ́n ń sùn nígbà ń gbọ́ pókù oúnjẹ àárọ̀ yóò ti ní bí ó ṣe gbé lọ fún wa lọ́jẹ́ lọ́sẹ̀ gbé lọ àwọn akẹ́kọ̀ọ́. máa ohun tó lọ ní wọ́n rí gbáyé ṣe ń dáadáa kò lè kú. wọ́n mẹ́mẹ́ kẹfì máa káàrí mọ́ mọ́. wà á ṣàkà òmò wà òun sí náà sí àmúwá tún. wà á ṣàkà òmò wà òun sí náà sí àmúwá tún. àwọn míì sì ń wà láyé jẹ́ lówó tẹ́lẹ̀ gbọ́ káwọn èèyàn sọ́pa wọn torí pé àwọn náà nánú tọ́lọ̀ fún wa. wọ́n sì ń gbáyé wọ́n wà nulẹ̀ ayé wà ọ̀hún dínà sí àmúwà gbogbo tí ń ń sánmà Ọlọ́run ní gbogbo ohun tí ń bẹ ń sámà àti tẹ́lẹ̀ tí ń bẹ nílẹ̀, èmi Ọlọ́run ni mo ní. Ìdí ẹ̀jẹ̀ fún mi tó lè bá mi ìdí ọlọ́run níṣẹ́ ẹ̀lá wọn tí wọ́n lè mọ àrùjàre wá lórí pèmí ọlọ́run bí mọ́. ó lè nà làbí nà yàfùtàrú nà àlàlọ́ ilẹ̀ kàzíbà láàyò fúlẹ̀ hóòwò. ọlọ́run ó fẹ́ pè jólẹ̀ mbẹ́ ó yẹ bẹ́ẹ̀ wọ́n ga máa dùn ọ́ ìtò òṣèkún ọmọ àpò òṣè yóò dùn yán ọlọọni kúlí ọlọ́run máa sọ fún wa iná ladina yaftaruna ala Allahi kadiba gbogbo àwọn tí wọ́n dádà pààrọ̀ ọmú tẹ́mi ọlọ́run òsè tí wọ́n a mọ́ mi ọlọ́run wọn ò lè jèrè ò lè jèrè wọ́n bá jèrè ayé wọn ò lè jẹ tọrún. bàtà òbí dún ní ń fò ní wọ́n ní jẹ́ Ọlọ́run ní gbogbo ń fẹ́ rí tẹ́rí tí wọ́n níwò fi dúníyé ayé lọ́mà. Ọlọ́run ní ẹ̀fí ẹlẹ̀ wọ́n bọ̀ wá bá mi. Ọmọ nòbí kò hún múlẹ̀ àdáàbá ṣẹ̀dẹ̀dà ìmàkà lórí. Ọlọ́run lá á tọ́wò.

nípa ànábì núhì nígbà tí ń sọ fáwọn èèyàn rẹ̀ pẹ̀yìn èèyàn mi ọlọ́wọ́n sọ àjọlá lọ wọ́n páyà rẹ̀ rẹ́ ni gbogbo ìgbà tí mọ̀nádá mọ̀dọ́f tó ti lè jẹ́ pé ni tààfi tìyàwó mọ̀tàkálẹ̀m ojú ọ̀nà bí mẹ́wàá àbí mélòó ló lè gbà wá àbí mẹ́rin àbí mẹ́fà ló lè gbà wá ó lè jẹ́ káwó mi ó lè jẹ́ káwó mi ó lè jẹ́ káwó mọ̀ ó lè jẹ́ káwó mà. Hmm. Nígbà tí ń sọ fáwọn èèyàn ẹ̀pẹ́yìn èèyàn mi ń ká náà kàbùrà lè fún mi. Tó jẹ́ pé tóbi, ó tóbi lórí ẹ̀mí yín màkọ́ mi àyè tí a gbé mi sí. Àtọ̀rọ̀ Ọlọ́run tí mò ń kà á fún yín. tó bá jẹ́ pé torí ẹ̀ lẹ fi ń gbógun tì mí ìní yé máa wí bàálàlá ìwàkárí tí ìfi ní yé máa wí ni pé ìtẹ́mi náà gbójúlé ọ̀kọjọ lọ gbogbo amúrakún agbára tẹ́ ẹ bá ní ẹ̀sàjọ gbogbo àwọn tẹ́ ẹ múlẹ̀ lọ́hùn lẹ́yìn ọlọ́hun tẹ́ ẹ gbójúlé òsà yín ẹgbàgbára wọn

ọlọ́run jẹ́ àjọ lálọ tún ma kó dò ilẹ̀ àyà ọlọ́run fẹ́ mú abọ́ sínú tànábì Nuhu díẹ̀ alayhi salatu wassalam ọlọ́run sọ àjọ lálọ ara ní járojo kára ìgbọ́tọ̀lá àròjò kára ìwítọ̀lá Fàránà bá àbúlè fún lè láàrin bí náà bí àrìjọ́ ìtànà nínú ọkọ̀ mẹ́kìrì olóòrùn ìkìlá أفانت رجيد ذهبا لمن